الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد نحمده على نعمه الذي اطلب علينا ظاهره وباطنه ونجلله ونثني عليه بما هو اهله سبحانه وتعالى فلا نحصي ابدا ثناء عليه بل هو سبحانه وتعالى كما اثنى على نفسه وكما أثنى عليه رسوله صلى الله عليه وسلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا ربكم في السر والعلن واتقوه في جميع عبادتكم ومعاملاتكم واتقوه في كل أوامره ونواهيه واعلموا أنكم مسؤولون واعلموا أن الله سبحانه وتعالى سيسأل عن نعم الذي أنعم عليكم تشاءون أم ما تشاءون بإذن الله تعالى اليوم نواصل على ما قد بدأنا قبل مجيء عيد الأضحى وهي ما تتعلق بأشراط الساعة الصغرى وقد تكلمنا عن رفع الأمانة وإن شاء الله تعالى اليوم ندخل في مسألة مهمة جدا تتعلق بعشرة ساعة وهي ما رأينا من حديث أبي مالك الأشعري وقال بعض المحدثين من حديث أبي عامر الأشعر لكن الأول أصح والله أعلم قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحرة والحريرة والمعازف وفي رواية يسمونها بغير اسمها وفي رواية من حديث عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم أناس من أمتي يشربون الخمر يسمونها بغير اسمها ويعزف على رؤوسهم المعازف والمظالم إلى آخر الحديث واعلموا أن ربنا سبحانه وتعالى قد نهى عن هذه كله في آية في سورة لقمان قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذونها هزوا أولئك لهم عذاب مهين الآية نسأل الله الذي لا إله إلا هو أن يباعدنا من a قبيحة a يجعلنا الذين يستمعون القول فيتبعون أحسنه وقال الله سبحانه وتعالى سوى المسلمين وقال الله سبحانه وتعالى ọlọ́run ọba tí ó yọ̀ǹda kákìmọ̀ sọ̀rọ̀tàrà rí fún wa níjẹ̀jọ́ náà ni ọba tí a ń dúpẹ́ ndị àti ní Allah subhanahu wa ta'ala kọjọ́ ọmọ sẹ́yìn dọ̀ ẹ̀ ní ẹ̀kọ́ tó wa ndị eléyìí tí a fi ní àfara sí eléyìí tí a fowó ná eléyìí tí a fẹ̀mí sí kí alamọ́tàlá gbẹ̀sọ́ yìí ìbàdàn fún wa ọjọ́ ìjà mi gbogbo tí a bá ká kó sí nínú àsìkò ẹ̀rù náà kó mójúkó ńlá ìfi wa ilẹ̀ wọn là dábìtà kọ̀ọ̀dé irun owó mi jábọ̀ ti jẹ̀rẹ̀ rẹ̀ níbàámu sí àwọn tí a bá bọ̀ síwájú kí rédíò tó dé tá a fi dúró ní lójú ẹ̀ nípa yìí pé káfáyé sàlàyé àwọn kan tó ń ṣe pẹ̀lú rédíò níbi òkú tó bá bẹ́ẹ̀ ta sẹ́yìn àbárò ọ̀pọ̀ nípa àwọn àṣọ ayé ó parẹ́ kì í ṣe àwàdà ayé ó parẹ́ kì í Allah subhanahu wa ta'ala ó ti wa náà Qur'an láì mẹ́yà Al Qur'an kọ́dà ẹni tọ́ra sí wa àsọ́rí kò mà dọ̀ ẹni tó jẹ́ bí àbárọ̀ lọ́rọ̀ rẹ̀ ni kọ́dà lẹ́ẹ̀kan hàbùtà kálùmí máa sàwọ́dà àbárọ̀ lọ́rọ̀ rẹ̀ ni sọ́wọ́ àtúndà wọ̀ sàlámù àrẹ kò náà sọ fún wa láì mẹ́yà ọ̀rọ̀ yìí pé ayé ó parẹ́ àwọn adájọ́ yóò Allah subhanahu wa ta'ala kó ní bá má jẹ́ yìí pé yọ́ọ́ gbà wá وعلامات وأمارات الله سبحانه وتعالى ó fi àwọn àmì kan mọ pé àti mẹ́mọ̀ sí ayé ọ̀pá rẹ ó fi wọ́n kẹwàá yìí pé tẹ́ bá fi lélẹ̀ ẹ̀ máa fura tẹ́ bá fi lélẹ̀ ẹ̀ máa fura àti wá gbọ́dún àwọn aṣọ́tò sá àkókò àwọn wẹ́wẹ́wẹ́ kan bẹ̀ta ní àwọn ilé yìí ń máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ wọn ó tún jì díẹ̀ títí parẹ́ ayé torí bí àwọn nǹkan jẹ́ ní ńláńlá yìí tó bá ti lé ń ṣẹlẹ̀ pẹ̀rẹ́ à kọjá yìí pé yọ jẹ́ alámọ̀sá àtúgbọ́rọ́ ní àwọn àmì ìwé ẹ̀wẹ́ ti ìkẹ́ àti àmọ́ ti ń bọ̀ a ti sọ̀rọ̀ nípa àmà náà wọ́n gbé ilé àti àwọn ìṣèjọ́ jáde lára rẹ̀ àmà para wa àbòsí ọ̀pọ̀ àwọn èèyàn nígbà táwọn mi tí wọ́n ti máa jẹ́jú bàbá sábà ní àbí àwọn akílẹ̀ ilé lókè rí ìbò dé. bí ilẹ̀ ìtàhárà túbọ̀ fẹ́ bọ́ síbi ìka kọjá yìí ló bí ọní ọmọ mẹ́ta lábẹ́ gbẹ̀yọ̀kan náà ni wọ́n kí ló bá mi pè lẹ́yọ̀kan ní sọ́kọ́ ìsìlámù gẹ́gẹ́gẹ́ nígbà tó bẹ́ẹ̀ kàfọ́ wa inú odidi ẹ̀yọ ọ̀rọ̀ ẹ̀yọ ọ̀rọ̀ kan ló ti sọ jáde kí lẹ́ẹ̀ ni àwọn nǹkan náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn àdébùsọ̀ níta bá ti ń rí ká mọ́ jẹ́ kí ẹ̀yàn pọ̀ lẹ́ẹ̀fẹ̀ wa mọ́ kọjá yìí pé àmàlù ayé àkọlé yẹn ti hàpù kọ̀lé ìlànà òye kò kẹfẹ́ rán jẹ́zà àmìnà kẹrin àbẹ̀lú tẹ́ abájú bí àwọn nǹkan yìí ká máa bọ́díá olóògbọ́ta ló di wa ni o àbíkọ́jẹ́ pé ló ẹ̀mí láti ẹ̀mí máa tún ìtabadá sí lẹ̀ kí àwọn ọ̀sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń sọ fún ọba jẹ́ mọ́yì fún mẹ́tẹ̀ẹ̀ta tá a bá ti ń rí wọn àkìyàmọ̀ ti ń súnmọ́ wàláhi wàlá àwọn amọ̀ ìfẹ́ ànábì ìfẹ́ àníkè ìparọ́ bí ànábì ti sọ gẹ́lẹ́ àtìyànrí bẹ́ẹ̀ kí náà ni afọ àwọn Abu Malik al-Ash'ari àwọn ọdí ti ní Abu Malik àwọn mi ní Abu Amir ṣùgbọ́n Abu Malik lọ fẹ́ẹ́ fẹsẹ̀ méjì wọ́n bá àlọ́ nínú ọkọ̀ rẹ̀ ṣàkóso àfáì wọ́n yàrá bí sọ́kọ̀lọ́ àwọn sọ́lọ́mà máa fẹ́jà lè má bọ̀kọ́rì ọ̀sánlọ́ sọ̀rọ̀ kìfàhìrì má bọ̀kọ́rì ní abúmálìkì ńgbà tí ń sọ ọ̀rọ̀ nínú àwọn ìkọ̀tí àwọn ọ̀rọ̀ ìkọlọ́ kọlọ́rọ̀ rẹ̀ wọ́n yàrá bí sọ́kọ̀lọ́ àwọn sọ́lọ́mà wọn sọ̀rọ̀ dọ́kà ń dùwà ní láyà kó nánà mi òun mẹ́tì àníyàn rẹ̀ máa ó lo ìkẹ́pámọ́ méjì kò sí èmìkì mi mo fẹ́ sọ fún yín jẹ́lẹ́ pé jẹ́ gbogbo tí mò ń sọ fún yín láti dọ́ ìkòtò lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ wá mọ̀ ìpele kò yóò rí bẹ́ẹ̀ kò sí èmìkì o nínú àwọn àjọ mi àkùwá mọ́ni ẹ máa rí àwọn èèyàn kan nínú wọn yẹtẹ ìlú nàlẹ xirọ wọn xarí rọ wọn kọmrọ wọn máa wù. àwọn ìpínlẹ̀ ọwọ́ ń bọ̀ àwọn kẹkẹjọ síbẹ̀ fún wa ó ní àwọn tí ìjọka ààrin wọn nínú àwọn mùsùlùmí fẹ́jẹ́ pé èèyàn bíi wa láti wọn àjọ pàdé mọ́tàlásí fọ́dà bí ìbọn lọ àjọ sí ni fọ́dà ẹ̀rọ ẹ̀mí gbàlù lásìkò àbí inú jẹ̀mọ́ fọ́dà tó bá dẹ̀ kó hajj òun ní ọ̀kọ́ lówó hajj tán àwọn náà ní ẹ̀rí tẹ̀sí lára wọn kí ni wọ́n máa ṣe yẹsẹ̀ ìlú nàlẹ́ بكسر الحاء والحفظ بكسر الحاء بمعنى الفرج وما في أبي على وما في الكفر لا إله إلا الله وحده شريك له وما في أبي على obìnrin tí èso ìyàwó wọn bóyá wọn jọ ń pàtẹ ara

tóbìrì bá ń kiri ọjà nínú ọjà bí alẹ́ ìsìn kiri ní bí alẹ́ bá sáwọn ni o àwọn èèyàn kò ní níyàrá láti fọ́ gbé láyàjò àbí láti fọ́ gbé ìdìdó tẹ́ ẹ bá sọ pé ayé wọn lọ́dọ̀ ẹ̀yà àpá àná ní kí ní jára mú tí ọba bá fi ni. ilà àdìlá ìwà ayé àwọn tó fọ́nà tó kọ́ ọdún ẹran tí ẹ̀mí ọjà àjò fọ́nà ọdún lè fún àwọn ẹ̀rẹ́ ọdún yìí pé alẹ́ ẹ̀mí tọdún mẹ́rin fẹ́ mu ẹran ọdún yìí àti lọ sọmọlẹ́ o. àwọn ni wọ́n máa ṣe abẹ́ yìí kí èyí fún wọn wọ́n wọ́n bákan náà wọ́n ṣe tọ́jẹ́ wípé aṣọ sílkì tọ́jẹ́ wípé aláàlì ni fún obe tọ́jẹ́ ìwọ̀ bákan náà

Ọrọ ị, àwọn ìfọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sọ́lọ́wọ́ ó kó tí mo kí ló wá mú débi àlàfọ́tò sáà ilé wa mi wá ìtàkùn sọ̀tọ̀ pé láti ọkọ̀ mo sáà àní mi yàgò yìí pé ẹ mọ̀ ìgbẹ́ kìámọ́ òní dé àkìámọ́ òní títí tẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ó gbajúmọ̀ wá láàrin mùsùlùmí. bẹ̀rẹ̀ pé máa mú àwọn

lẹyẹsọ̀rọ̀bẹ́nà ònàkùnrin òmàdì àbí wà mẹ́ẹ̀mẹ́ yọ ọ̀rọ̀ tí ó dayọ́ tọ̀ àmọ́ àmújẹ́dẹ́. àbúkọ́ ní àwọn èèyàn kan bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn àjọ wọn yẹsọ̀rọ̀bù lọ́lọ́kọ́mọ́rọ̀ ànábì ni wọ́n mọ̀ mọ̀ ọtí ọlọ́run yọ̀ jáde mọ́jọ mọ́bì kàn wá lẹ́nu o gbogbo ẹni tí mo jáde tó bàbà lè kó tó bàdé o torí eré ibú ńlá ń bẹ fún ẹni bá mo ti pàdé ọlọ́run àbí ìbọn pàdé bẹ́ẹ̀ kó tó bàbà tó bí ó kílẹ̀ rẹ̀. àwọn èèyàn sọ̀tọ̀ lọ́kọ́mọ́rọ̀ wọ́n mọ̀ mọ̀ ọtí mùsùlùmí ẹ̀ ni wọ́n

kílọ̀nà bá ní kílọ̀nà bó ṣe yẹ́sìtìfù lọ́hù bí ìmọ̀ àrùbọ̀. ànábì níwọ̀ àwọn èèyàn mẹ́ta ni wọ́n kù sí gbogbo ẹ̀mbá mọ̀ ọtí. ìkẹ́ àwọn akẹ́yìn wọn Allah subhanahu wa ta'ala yóò ní kí ilẹ̀ jáde mọ́ wọn lẹ́sẹ̀. àwọn àpáà ní eléyìí ó fà tó fi jẹ́ wípé tá a bá wù nílẹ̀ àwọn mẹ́ta sáà náà ní wípé kọ́sọ́fù ọ̀pọ̀ ilẹ̀ ọmọ ẹ̀rí gẹ́ kò lè má rí bẹ́ẹ̀ bí ọtí mímu bá ti ń pọ̀ tó láwùjọ nílùú yóò máa bí ní tí ọmọ pàtí lè ọmọ dàlù tẹ́lẹ̀ dà ilẹ̀ olùdókòwò tó yà á ti mú lọ́sẹ̀ kó bọ́ọ̀dún tó lè dùn máa tẹ̀ ni. yàtí tó bá wù yìí làwọn ni ọlọ́run bá ó lè kí lè wọ́n àwọn àlùkẹ́tà wọn kàná ọlọ́run dà sí ìdàkejì èèyàn ni wọ́n la mọ̀ wọ́n sí tẹ́lẹ̀ jẹ́ fi ya pọ̀ ọlọ́run ọba wọ́n fẹ́ wọ́n ọlọ́run padà di ẹlẹ́dẹ̀ wọ́n fẹ́ wọ́n ọlọ́run sọ di afọ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ bí ọ̀gbà rí bẹ́ẹ̀ láyé ìyẹn ni pé ní ọba bó ti jẹ́ yípe ẹni tí bá ń sáájú máàmù gbórí lókè ìdìrún wọ́n lọ sọ fún wa yí pé ọlọ́run ọba ó sórí ẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ bó ti jẹ́ yípe ẹ ti ń tọrọ owó tó sọ di ìfẹ́ ti fi ń ṣe jẹun tiẹ̀ sábà mi sọ yí pé ọlọ́run bu òní lé lẹ́yìn sáfì wájú ní musa abdullahan tó jẹ́ pé níwájú orí rẹ̀ lójú ojú ẹ̀ báyìí àní bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ ìmúra fẹ́sẹ̀ wà bẹ́ẹ̀ pápá màjèlé lórí ti sì náà àwọn tí bá mu sínú àwa mùsùlùmí fúnra kìyàmá Allah subhanahu wa ta'ala yóò gbọ̀n dìde gbèdìdẹ̀ tàbí ó gbé àwọn kẹ̀ǹdé nínú wọn nígbè dìde ọ̀bọ èwo lọ́wọ́ yẹn kí mùsùlùmí nínú mẹ́rẹ̀ẹ́ta yìí kí ìmọ̀ ọmọ náà bóri lẹ́mọ lẹ́sẹ̀ àbí ọ̀sọ̀dọ̀ lẹ́dẹ̀ àbí ọ̀sọ̀dọ̀ ọ̀dọ̀ èwo lọ́wọ́ yẹn kó mú mẹ́ ọ̀dáríkà ntí àwọn ọmọdé sọ́nà kó wà sí mi pé iṣẹ́ ìwà abú ni kètè wà mùsùlùmí الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله اعلم أن الله سبحانه وتعالى حرم الخمر وجعلها رجس من عمل الشيطان كما أخبرنا بذلك سبحانه وتعالى في سورة المائدة واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم حديث ابن عبد العزيز كما أخرجه الإمام الطبراني في معجمه الكبير رحمه الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الخمر أم الخبائث فمن شربها لم يقبل له صلاة أربعين يوما إلى آخر الحديث وقد رأينا مثله من حديث ابن عباس أيضا نسأل الله الذي لا إله إلا, إلا هو أن يفقهنا في الدين وأن يوفقنا جميعا لما يحب الله إنه ولا ذلك قدير وهو بالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله أقول نفوه الله سبحانه وتعالى atọlọpọlọpọ kí agbè fún anabi sallallahu alaihi wasallam ẹtọlọ máa wọ àmà jẹ ìkẹ fún wa ọlọmọ ìgbàlẹ kó kí agbè fún anabi sallallahu alaihi wasallam àti àwọn aláàtà wọn sàhábà rẹ̀ ẹfọ ntutọ àǹtí àti gbé ilé yàtọ̀ àti lọyìn àti gbogbo dára tí ilé yàtọ̀ wa lórí ẹ kò sí ntọ́ fẹ́ múlẹ̀ ní àti ìpayà ọlọ́run ọba lọ ìpayà ọlọ́run ọba yẹ òní ọ̀ jẹ́ kéèyàn gbọ́dọ̀ ọlọ́run ọba tí ẹ̀mí èèyàn ọ̀fẹ́ ntọ́ bá ah, ni mọ̀ ntọ́ tẹ̀lé ọlọ́run ìnáma káàdà kọ́wọ́lá mìíràn ìdá bọ́ ìlọ́lá yọ̀rọ̀ tó lé lè yàkùnmọ̀ bẹ̀yìn náà máa ń yàkóòlù sẹ́mi àná wà àpọ̀ àná láàbùn àyà ọlọ́run bá dé àwọn ẹni ọlọ́run àwọn èèyàn tó fẹ́ sórí tọ́lọ́run ti kádà wèrè ma tí ẹ máa lọ gbọ́rọ̀ ọlọ́run ba yàrá ọgbọ̀rọ̀ lè kótó wà bẹ́ẹ̀ lẹ́yìn yàrá wà àtúkà síbi ìdílé tí ẹ máa ti gbọ́rọ̀ Allah subhanahu wa ta'ala jẹ́ ànábì ìtì máa ń bẹ̀rẹ̀ lẹ́nu wọn náà tó sẹ́mi àná wà àpọ̀ àná àti gbọ́ báyìí

ewu ọkàn rí rẹ̀ àti sọ́sọ́lọ́ ọ̀sọ̀ àlámọ̀rí rẹ̀ kìtì wà sẹ́lẹ̀ àtúwárí àdìsọ̀ bẹ́ẹ̀ náà bá pápákọ̀ ọ̀nù yìí àrí àdìsọ̀ bẹ́ẹ̀ náà àwọn ó yà níbi náà ní yìí pé ẹni ọtí ó yìí gbogbo ń ní pátá ọtí ní ìyá ẹ bá ti mú títí ọmọ lè ẹnbàtí mo ti sábà ní ó sàbòsí kàtìkè gbogbo ní ẹgbẹ̀lẹ̀ tẹ́ pàtà ó ń ṣe ọlọ́mọba ní ìyá rẹ̀ òun náà ní ọtí kéyìí fàlà jẹ́mọ́ ìfọ̀ òní òtí ní rí bẹ́ẹ̀ ṣé ń bá ní aburú pàǹdì kan bẹ́ẹ̀ bá wà ní ọtí ilé ọtí abúlé ní wọn fẹ́ sọ̀rọ̀ fún nípa obìnrin ló ga ẹrí ẹrẹ yàrá ìbò sẹrí ẹrẹ yàrá ìbò sẹrí ilé ọtí òkúta jù ní wọn fẹ́ fi orin kórin ilé ọtí òkúta gbogbo wa bàjẹ́ pátá kọ́dà tí wọ́n bà rán yẹn láti lọ sẹ nìkan sùtà ilé ọtí wọn ti pàdé tí wọ́n kọ́kọ́ gbà ń kára kí wọ́n tó lè ṣe kí ni nǹkan tó lọ jíṣẹ́ láàbí ó ń sọ̀rọ̀ wọn ní àlọ́kọ́mù ọtí ọmọlọ́kọ̀dá yìí òun náà níyà gbogbo ẹsẹ̀ ẹ wá wo agbó tó ṣe mùsùlùmí tí ń kírun tó ṣe mùsùlùmí àti nìfàmà ṣẹ́gbàá àdébìnrin ẹ̀ ilé mu ọtí ń sọ̀rọ̀ rẹ̀ kọba ilé ká ọtí ẹnu kọ́dà kan jẹ́ ìkẹ́kẹ́ lọ́rọ̀ akásórí ara dáhùn ó sọ lọ́wọ́ bá ní wọ́n ẹ̀ ní irun rẹ̀ inú wáyé àti abẹ́nà òun sọ pé ẹ̀ ń ò ní irun rẹ̀ fún odidi ogójì ọjọ́ ẹ̀ ń ba ìmọ̀ ọtí kí wọ́n lọ káwulẹ̀ mọ́jú oṣù sí pé èèsàrà wa amsam ní ẹgbà ìmùtí fún òní gbé àrùn rẹ̀ fún ogójì ọjọ́ ẹ wá wo ìmọ̀tòrò wáyé àti àbúlẹ̀gbà àbá ọwọ́ akẹ́lẹ̀ rẹ̀ pé tọ́pọ̀ wá pa ìta bàtà bàbá wà rò àmì ṣùgbọ́n o tọ́pọ̀ wá lọ rè é sùn ah kí pé orí èmi pé kí n máa fi yọnu ni àmì eléyìí tó kọ́ mọ́mẹ́ àti kó bá ọ̀rọ̀ sílẹ̀ kẹrin ìtumọ̀ ẹni wípé ẹni ọba mutí lákòókò tá a gbà hadu tá a ẹgbà ogójì láti umaru ọsàn ẹgbà eighty ìbúdí àwọn ìtura wà lẹ́lẹ̀ kẹrin tó ti àlejò tó bá wá mutí lẹ́ẹ̀kẹrin lẹ́yìn ìgbà tá a ẹlẹ ẹgbọn mo sílẹ̀ ìgbésà rẹ̀ lásán yàrá mi sọ yóò lọ́dún ọ̀bẹ yàn báyìí tọwọ́ dẹ́pọ̀ àrẹ́mi jẹ́ ìbájú wá dọ̀mú lẹ́lẹ̀ kẹrin àrẹ́mi ni ẹ̀mọ́ ẹ̀wùlẹ̀ filẹ̀ ẹ̀mọ́ wa sọ pé hapò nà á lọ ó di ọ̀ràn ẹ̀yẹ fún ọlọ́mọba ayé ìyàwó tí kí n tó kọ̀ọ̀bá àgbáyé lọ́wọ́ àrẹ́mi ni ó di ọ̀ràn ẹ̀yẹ fún ọlọ́run ọlọ́mọba fún oníṣẹ́lẹ̀ kọ̀ọ̀bá lọ àwọn fàmílì ìwọ àwọn sọlá kí ló mẹ́ pẹ̀lú lọ́wọ́ àyè ó lè dùn tá a gbọ́ sọ̀dídù ahàlì náà na náà na rẹ̀ pẹ̀lú wa. àdébí ní èsì ìjọ máa jáde lára àwọn ọmọ ilé náà àwọn ọmọ a ní pẹ̀lú wọn. àwọn ọmọ nígbà tí wọ iná tẹ́ bá jìyà ẹgbẹ́ ètùtù àwọn olówóde tẹ́kù bá mú yà tẹ́kù wọn jáde mbẹ́ ètùtù tí wọ́n jáde lára àwọn ọmọ yìí di ọ̀rọ̀ yẹn fọlọ́ lọ ó ètùtù àwọn ọmọ alẹ́ iná láyé ń bí ìgẹ tí èèyàn bá lẹ́gbẹ̀ẹ́ tó ti bá jáde nígbàgbẹ́ ẹni ó lè yára ọmọ ẹni kámọ̀ wàá sọ pé ọmọ ẹ̀ná tó jẹ́ pé ìyà ń jẹ lọ́wọ́ wọ́n ti wá ní wọ́n lọ gbé ìtù rẹ̀ wá wá mú kí wá ní ọ̀nàrẹ́kù àti gbogbo èyí tí tí yóò tù bá lákòókò náà ìdílé kẹta tó bá ilé mú ní ẹ̀ẹ̀mẹrin àtàwọn tó pé òun ò ní gbé àwọn rẹ̀ ó ti dọ̀rọ̀ ẹ̀ fọlọ́kọ́lọ́ fúlùdì tó àwọn ọmọlé náà mú o nǹkan mẹ́tò tó pàṣẹ lẹ́kún náà bíi ìdìnnà ya ọ̀tọ̀ wípé yóò tún máa ọmọ rẹ̀ mú.

nínú agboolé àbíkóríbó ti ń ta pẹlẹbẹ àbíkóríbó ti ń ta ọtí bẹ fa a ẹ̀ẹ́dẹ̀gbọ̀n aláàmọ̀tún wọ́n àmọ̀rọ́tún mi ní àmọ̀rọ́tún sáà ó ń jẹ́ àmọ́ ìpè ń tànà mi sàn kó òdodo ni yóò ti fẹ́ káàkiri débi wípé kọ́dà ìjọba òní fẹ́ sọ fára àmọ̀ nímọ̀ gbogbo èrè náà ẹgbẹ́ ìwé kọ́dọ̀ sílẹ̀ kọ́dà ìyẹn ni máa máa yàtọ̀ kó tó kọ́ dárẹ́ kékeré kékeré ara ẹ̀ ń tí mo tí tó ti fẹ́ lọ kírun orin tí má iná lílẹ̀ ọjọ́ eléyìí ìwà wípé àlùkìyà mọ̀ tuntun ma ká dúró déédéé ká mọ ìdí Allah subhanahu wa ta'ala gbogbo ní ti sọ pé àlùkìyà máa ń bọ̀ yìí owó sọ àwọn kọ̀dọ̀ bọ̀ yìí owó sọ àwọn kọ̀dọ̀ yẹ́dẹ̀ yìí ó máa wà pẹ̀lú ẹ̀rẹ̀ rẹ̀ èso àwọn ọmọ náà mo gbogbo ntọ́rọ̀ bá kó ládéhùn òdodo ní o láyé burúkú ndẹ́kun bìláhi lọ́rọ́ ẹ má bẹ̀rẹ̀ lọ́dọ̀ ṣèitán ẹ má jẹ́ sún ọ̀tọ́ yìí o pé o lè rí bẹ́ẹ̀ tí o lè rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ sún ọ̀tọ́ yìí o abiola nínú àwọn ẹ̀kọ́ jọ ọtí gbogbo ẹni tí mo ní àwọn mùsùlùmí mẹ́ra ó bá nígbà lọ́wọ́ o ṣèitán ti ń tà wọ́n jẹ tó fà wọn sọ pé wọ́n wà wọn bó wọn tó wọn wọ náà ló fẹ́ ṣe alámọ̀jẹ ọ̀jẹ̀ wọn lórí o olúkàlùkù wa náà ti àti ìmọ̀mú má ti ké sùn má ti ó ti bọ̀ wà lẹ́nu títí wà lẹ́wọ̀ wa o má jẹ́ àfihàn tí ó mú sí parí rẹ̀ o ṣé mo wá dáadáa tí ìṣòdì mo lónìí fọ́tí lè sìn bọ̀wọ̀ nígbà wọn tó wá dúdú mọ́jọ́ mi fọ́tí lè túbọ̀ tó wà lọ́mọ tó ìfọ́ tètè mi o tí wọ́n wà dé lẹ́sàlú bá wọn lẹ́gbẹ̀ẹ́ ìlà ìlà wa hàn yẹn jìhálà lẹ́nu ẹ̀rẹ́ اللهم ارنا حقا حقا وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم كن معنا يا رب العالمين لا تكن علينا اللهم انصرنا ولا تنصر بنا اللهم صبرنا خيرا صبا صبا ارجع شرك انت الكذب اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم احيي اعداءنا واعداءنا ابدا وقتلهم بردا حتى تصبر احد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 الله